الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حتى إذا جاء أحدهم الموت قال رب ارجعون كلا إنا سلمكم كلمة وقائلها ومن ورائهم برزخ إلى يوم يبعثون فإذا فإذا نفخ في السور فلا أنساب بينهم يومئذ ولا يتساءلون فمن ثقلت موازينه فأولئك هم المفلحون موازينه فأولئك الذين خسرون أنفسهم أنفسهم في جهنم خالدون

ẹgbẹ̀rún ọdún àti ọgọ́rùn-ún mẹ́rin ọdún àti ọdún mẹ́tàdínní àádọ́ta ìjọ Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Ilé tẹ̀síwájú nù tafsiru Suratul Mu'minun. Èyí tí a kùn tún gbé láti bíi àyà ẹlẹ́ẹ̀kọkàndínlọ́gọ́rùn ninety nine ìgbìta sùn sí lánàá láti gbé níbi tọ́lá wọn bá dẹ́dà ó ti sọ nípa tàmánínú kó fárì ẹ̀ńdẹ̀rẹ̀ ìdọ́rùn ẹbí ilé àwọn aláìní gbàgbọ́ tí wọ́n máa ní àgbé ilé nígbà tí wọ́n bá ń kọ́ ta kú lọ́wọ́. اللهم بارك صيفي حتى إذا جاء أحدهم الموت قال رب ارجعون الصوت قال رب ارجعون حتى إذا جاء أحدهم الموت قال رب ارجعون Ọlọ́run ní títí tí ó fi dìgbà tí ikú bá dé bọ́pọ̀ kan náà àwọn aláìní gbàgbọ́. قال رب ارجعون. Yóò máa ní ọ̀rọ̀ ẹlẹ́dàá mi. Ẹ dá mi padà. Kí n padà sáyé. لعلي أعمل صالحا فيما تركت لعلي أعمل صالحا فيما تركت لعلي إنها كلمة وقائلها ومن ورائي برق إلى يوم يبعثون لعلي أعمل صالحا فيما تركت àní ẹ̀dá mi padà sáyé bóyá màá ṣe rere níbi ohun tí mo fi lẹ̀ sáyé lọ sí ń ṣe tẹ́lẹ̀. Allah ọlọ́run ní ọ̀rọ̀ rí bẹ́ẹ̀ kalimatun huwa qailuha. ọ̀rọ̀ tó ń sọ yẹn gbólóhùn kan ni tó bẹ ń jáde lẹ́nu ẹ̀ lásán. wa min waraihim barzakhun ila yawmi yub'athun. ọlọ́run lẹ́yìn wọn gbogbo àwọn káfíìrì tán rẹ̀ kan àìsí dáadáa láyé pé àwọn fẹ́ lọ tún ṣe láyé ni èèyàn máa ń kúnná kò tí àti wàyẹ kò tí ti lọ́rùn yẹn ìjọba ìyá ọmọ tó bá ti fèlè ó fèlè yẹn lẹ́yìn wọn bá ń sáfù lọ́wọ́ abẹ́ àfonúfojì ayé àtọ̀run òun ni sàárè tó ti pé yóò ti máa rí díẹ̀ díẹ̀ nínú ìyà tó bá jẹ́ ní ìyà kúrò jẹ bàbá báyìí yóò ti máa rí díẹ̀ díẹ̀ nínú ìkẹ́ tó bá jẹ́ ní ìkẹ́ kó tó rí ìkẹ́ nílá a máa wọ́n ayà díẹ̀ wà ọjọ́rú eléyìí nínú àwọn ayà tọ́jọ́rú ẹ̀ mo lọ́rọ́ bá dẹ́ta tó ní wà lọ́wọ́ sára ìdí ni mo ṣèrè mo nà náà kì í sọ̀rọ̀ ọ̀sẹ̀ yìí mà ń dára àwọn ọ̀daràn àwọn criminals náà kì í ọ̀sẹ̀ yìí ولو ترى إذ المجرمون ناكسوا رؤوسهم عند ربهم. Tó ọba rí wọn níjọ́ tó dalẹ̀ kìyàmọ̀ nígbà tí àwọn alìjìmọ́nú àwọn criminal àwọn ọ̀daràn nígbà tó bá di pé náà kì í sòro òsì ọ̀sọ̀rí kodò ọ̀sọ̀rí rọ̀. عند ربهم لدو إلدا ربنا ربنا أبصرنا وسمعنا Ihun tí wọ́n máa sọ náà ni pé Ọlọ́run àti rí àti gbọ́. Fàrùjìrìnà na'malu salihan. Torí pé dáwà padà sáyé, a sì dáadáa. Inna muqinun. Bọ́yá a nígbàgbọ́. Inú àwọn ayàtọ́jọ́ léyìí. ولو ترى إذ وقفوا على النار ولو ترى إذ وقفوا على النار Ọlọ́run ní tó bá rí nígbà tí wọ́n bá dá wọn dúró síbi iná àwọn aláìní gbàgbọ́ yẹn. وقالوا يا ليتنا نرد ولا نكذب بآيات ربنا. Wọ́n máa sọ pé ó máa ṣe wà, wọ́n di adáwa padà sáyé ni, a ní ṣe ayọ̀ ọlọ́run ọba nírọ́mọ́ ibi débi ọ̀rọ̀ ọlọ́run ọba tó níwà iná hàn lákàzì bú náà ọlọ́run lọ pààrọ̀ ni wọ́n wọ́n kà ń sọ tẹnu wọn lásán ni nínú àwọn ayà tọ́jọ́ orí eléyìí ọ̀tárọ̀ sọ́ọ̀lì ní nà lámàrọ̀ àwòlẹ̀ àdá وترى الظالمين لما رأوا العذاب Alọ́ra àwọn alábòsí àwọn aláìní gbàgbọ́ nígbà tí wọ́n bá gẹ́ ní ìyà Yẹ̀kúlùna àlìlà àmàràdín ní sábí. Ihun tí wọ́n máa sọ náà ni pé a lọ́nà tá a fi padà sáyé ní è, a tẹ̀ lọ tún sí. Ní ẹ̀bá lọ ayé súnà ọmọ àrírọ́ bí ọdún kejì lọ́lọ̀ funfun afọ́ oṣù fífi Àwọn náà máa rìkwẹ́sì fúnrún kẹfẹ́ níjọ́ yẹn ṣùgbọ́n kò lè ṣíṣe nínú ayé eléyìí. قالوا ربنا أمتعنا اثنتين wọ́n ni wọ́n lọ́wọ́ bẹ lẹ́dàwà ẹ̀mẹ́jì ló pa wá ó sì jí wa lẹ́ẹ̀mẹ́jì kí ni pípa ẹ̀mẹ́jì ikú kan láti kọ́kọ́ kú tẹ́lẹ̀ ó tó di pọ́lọ́wọ́ yìí wa àjọmọ̀ kó lò nítorí pásọ̀ tẹ́ndà sára obìnrin tó lé kọ́ òkú yìí kò sí rẹ́ńtẹ́ àtọ̀ tó dà sára obìnrin tó lè rẹ́ńtẹ́ ọ̀gọ́ yàtọ̀ yóò wá lọ bá jíṣẹ́ ìkó lè jẹ́ òkú ní è ọlọ́padà wá sọ di òkú lò ikú àkọ́kọ́ ni eléyẹ ikú kejì ni gbogbo tó bá ṣe tó ìta wá padà kù ìjálá ìyẹ́lẹ̀ kejì wá ní ti jọ́ọ̀nì ọ̀pá wa lẹ́ẹ̀mejì ó sì jí wa lẹ́ẹ̀mejì torí bí ọlọ́run ajẹ́wọ́ ẹsẹ̀ wa. ọlọ́run sí a lè padà sáyé sá a fẹ́ padà kálọ̀ fún sẹ́yìn sí kò lè léṣe àwọn ọba subhanahu wa ta'ala inú àwọn ayé àtọ́jọ́ wa hum yasarikhuna fiha rabbana وهم يصرخون فيها ربنا أخرجنا نعمل صالحا غير الذي كنا نعمل اللهم ما جاجيا játa sórí al'iman ọlẹ̀ ráwọn káfìrí yẹn yẹ̀sẹ̀rìkú na fi ha wọ́n a máa lọ gbogbo làá nínú náà kí ni wọ́n máa pariwo rẹ̀ Ìwọ̀n tí wọ́n máa sọ náà ẹgbẹ́ ọlọ́mú wa jáde fónú náà yìí. Máa ṣe dáadáa máa kú. náà kàrú sí حتى رجاكم النذير أولم نعمركم ما يتذكر فيه من تذكر Káàtì fún yín lẹ́mí lò ní. Káàtì fún yín lẹ́mí lò. Ẹ̀mí tí èèyàn lè fi rántí ọlọ́run tí ọba rántí ọlọ́run. Àwọn akọ́jọ́ sí lọ pé forty years. Ọ̀rọ̀ tọ́ba ti pé fọ́ọ̀tì láyé wọ́n á takú ti jọ sẹ́mi wọn ò ní láyé kí mọ́ bẹ́ẹ̀ la sẹ́ni tó kó sí ìkí láàrin wa àwọn sẹ́wọ́ntì àwọn náà tún lọ́ọ́ jà sí kóòtù ẹni tó ti lo extra time òun náà tún lọ́ọ́ jà sí kóòtù ọlọ́run náà bá àti fún yín lẹ́nu nílò ní. àyàtàtà tí a rò fi yìí máa tàtà kà. ó ti pẹ́ ní tọ́ bá fẹ́ gba wá àti ó ti gba wá àti ń di ẹ̀mí sáà fún yín lóyún. ànàbírù ti wá dé báyé ewu mi. Omi kò sí kó lójú rẹ̀, o sì hewu, ikú mẹ lójú rẹ̀ o. Ń bẹ lójú rẹ̀ o, irun funfun ni. Aláìkú sí mẹ lójú rẹ̀ ni. Ìṣe mi, ẹlòmí ó sọ abẹ pìpìpì, ẹ̀ mẹ́ta yóò ní àkó sí kú lójú òun. Ìkẹjà ọgọ́rùn-ún tó láyé yìí, òun ni òun ti wọ́, ikú mẹ lójú rẹ̀. Wàjá akúmù nàzírù. Anàzírù ni wàá bá yín olùkìlọ̀, òun náà lè wú فذوقوا فما للظالمين من نفير ọlọ́run máa sọ pé ó yẹ máa jìyà ẹ lè padà sáyé kankan ọmọ alẹ́sọ́ọ́lẹ́mí náà mi nà sí àwọn aláìní gbàgbọ́ onísálàsì lẹ́yìn fún wọn kìí tí ó kù wọn yọ nínú yọ ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run ọba wa ń jẹ́ òye wa wípé àtàwọn aláìní gbàgbọ́ yìí àti ẹ̀sìn gbàgbọ́ yìí wọ́n béèrè ìsẹ́rí padà sáyé nígbà tí kú bá dé tí wọ́n rò títọ́ ṣùgbọ́n wọn ò ní dá wọn lóhùn àkọ́kọ́ ìgbà tí wọ́n béèrè wíwà láyé padà sáyé ìgbà tí wọ́n bá ń kọ̀ka kú lọ́wọ́ ẹ̀ẹ̀kejì òun tún níjọ́ ìgbéjà ẹ̀yà mọ̀ wọn sì fi máa rí nǹkan ẹ̀ẹ̀kẹta òun tún ni wọ́n tún lè ààbò tí wọ́n bá ń fi fẹ́ẹ̀ dá hàn ó ní kan sọ pé ẹ̀wọ̀ ọ̀daràn ta fẹ́ máa sọ yí o ọmùtí ni o ó sì mú ó mú carton one million láyé one million carton sí ló mú market fúnbọ̀ wà láyé gbogbo odidi bí orí kan mú market sọ ọmùtí ni abdul ẹni tí ń bọ̀ yìí aṣẹ́wó ni ó sì gba obìnrin one thousand lọ́ba sùn láyé ó sì sùn mẹ́fà ìwọ̀n wọ́n kàpé ní afẹ́wò ẹni fífọ̀ yìí ó lè ní ọlọ́run ló sì máa yẹ sojú láyé wọ́n tó ń pè ní arúgbó nìyẹn ìjọ ní lẹ́ẹ̀mí yóò tún béèrè ah! àti yóò tún sọ̀rọ̀ pé ọlọ́run dé ń padà ìfọ̀kálìkì àmọ̀ ìfẹ́ padà sáyé kí n lọ fún kẹ́mìtì tí gbogbo òsì náà dé lóyìn àwọn kọ́lẹ́ bákan náà níjọ́ tí wọ́n bá tún kí hẹ́ná àsìkò kẹtún nìyẹn ọdá àsìkò kẹrin àwọn fi zamara ti àzáàdì ìjẹ̀yìn nígbà tí ànàjẹ̀ inú bá pọ̀ wọ́n dáró yóò máa béèrè wípé ọ̀rọ̀ arọ́bẹ̀rẹ̀ jẹ́ òun ní àálẹ́ àmàlú كلا إنها كلمة هو قائلها كلا ولري كلا حرف رجع وزجر يعني وعني دولو يوضم إنها كلمة هو قائلها gbólóhùn kàní tí ń sọ kí ń béèrè kí padà fún lọ sí dáadáa ọ̀rọ̀ tó gẹ́ ń sọ ní gbọ́gbáyé kò ní í ṣe dáadáa padà olóṣù máa fún ọkùnrin ọlọ ẹ̀wọ̀n tọ́lọ̀ lọ́jọ́ lórí mẹ́jọ nígbòde èmi ṣẹ̀ṣẹ̀ náà ní túnṣe nígbà wà lẹ́wọ̀n yẹn bẹ́ẹ̀ mọ̀ pé tí wọ́n bá sọ pé tí wọ́n bá padà sílùú ó ṣe dáadáa yóò lọ́wọ́ ó ṣe dáadáa nígbà padà dé kiri tún padà ní. ìdí ní ọ̀sẹ̀ wọ̀n dé lọ́sọ pé mi rọkọ̀ pé èmi ọ̀wẹ́ ọkọ̀ fún òun ó fi bẹ́ẹ̀ náà ni kèfèrí sọ kó ń padà sáyé kó ọmọ òsì láàrín ọ̀la kó padà náà kò lè ṣe dáadáa kẹkẹ náà tẹ́lẹ̀. Ọdọ̀ ọlọ́run tó wá sọ nínú àyà mi pé wà láwùrù bú làádú límà nóhó àdúgbò wá ilẹ̀ ọ̀run kákàdébò. Wà láwùrù bú làádú límà nóhó àdúgbò wá ilẹ̀ ọ̀run kákàdébò. Ọlọ́run ní bá a bá dá wọn padà sáyé náà. Ihun ta kọ̀ fún ọ pé wọ́n má ṣe náà wọ́n á tún ṣe. Ọ̀pàrọ̀ ni wọ́n. Ọ̀pàrọ̀ ni wọ́n. Afáwa Qatada, rahimahullahu ta'ala. Wọ́n ni wallahi mo kíkè mo búra. Wọ́n tàbí náà á ní àríkà ìlà ìlà ìlà àṣírọ́ ẹni tí ò ní lérò gbà kó fẹ́ padà sọ́dọ̀ ara alẹ́ àbọ́dọ̀ fámílì ọ̀láàdì àyẹ́jìmá àdúníà ọ̀yẹ́kọ́dì ṣàwáàd ẹni tí ò ní sọ pé òun fẹ́ kó ayé jọ òun fẹ́ bí òun fẹ́ lo ìgbádùn kan ṣùgbọ́n yóò padà kóhun lẹ sí tẹ́ tẹ̀lé tọ́lọ́ ọmọ ìgbé dálíkì àmọ́ bá dé àbí tí kú bá dé mo fẹ́yàn ọ̀fẹ́ sọ pé lọ sí fún lọ tẹ̀lé tọ́lọ́ lọ ọmọ òjòjò ẹjẹ́ ń lọ wojú ìyàwó mi díẹ̀ ẹjẹ́ ń lọ sọ àwọn ọmọ mi díẹ̀ ọ̀fẹ́ ni tí ó wílé ní kálukú olùfẹ́ lọ tẹ̀lé tọ́lọ́run ìmọ́kò lè rọrùn mọ́ ọlọ́run bá ní kí ọmọ ni ẹ kan kọjá sí pé ó ṣiṣẹ́ kí mọ̀ ẹ̀ tàmánì náà lè ka àfẹ́ òun ti ṣiṣẹ́ tọ́hun táwọn kèfèrí ń rẹ̀ kàn ìhun tí kèfèrí máa ń rẹ̀ kàn nígbà tó bá rí àná táwọn ojú á ṣe láyọ̀ ọlọ́run fún kọ́mọ alibarusaku wà àzàwò àdébẹ ìtàní nínú àwọn mùsùlùmíláàtú alìmánì ilé ọmọ ìtàkì àwọn nǹkan tí ìnígbàgbọ́ sọ́jọ́ gbẹ̀dẹ̀ àlùkìyàmọ̀ tó kó sí òun ni ká nígbàgbọ́ sí àgáàdì kọ́búrí wọ̀nà ìmì ká nígbàgbọ́ sí àtàrí àti dàrá rẹ̀ ìyá sàárè tí ó jẹ àwọn ẹni tó bá ti fẹ́ rẹ̀. Ọlọ́pàá Osman rọ̀bì ọlọ́run dàrá sí. Wọ́n ní gbogbo kẹ́kẹ́ sábà kì í bà wọn lẹ́rù. Wọ́n bá níyà ní òkú kò ní jòwò nìkan lòun ń jà. Ó sáré. Àwọn ìmọ̀lẹ́ ti lè àṣà. Àkọ́kọ́ ibùsọ̀kalẹ̀ sí ọ̀rọ̀ nìyí. Gbogbo ẹni yóò tún bá yege nù sáré gbogbo ń ti bẹ lẹ́yìn rẹ̀ ọ̀rọ̀ tuntun ẹni tí ò bá yẹ yẹnu sàárè gbogbo tí tẹ́lẹ́yìn rò lè rọrùn sàárè ilé òjò ọtúnṣe lọ bu ẹnìkan láti rí láìpẹ́ yìí gbogbo wa ń gbẹ́sẹ̀ lé alẹ́ bẹ̀ ń jọ wa ẹ dọ́kun ẹni tí wọ́n fẹ́ lọ gbé bẹ̀ mọ́ ẹni tí wọ́n fẹ́ lọ gbé bẹ̀ mọ́ bóò ni ọba ti máa jóun sàárè tó fi gbàrà tá a ti sin tẹ́lá tààtúká àwọn màlàká ní ìdílé rẹ̀ yẹn ti láàánì ọ̀yọ́kẹ́ ìdáàní yìí ọ̀yẹ́ tààláàní wọ́n dájọ́ kan wọ́n máa bí ilé ìfẹ́ máa rọ́pù ẹ̀ alẹ́lẹ́dà rẹ̀ àmì ẹlẹ́dà rẹ̀ gbogbo ẹlòmíì sí máa ń gbọ́ bá sí ń sọ yóò ní àwọn ọ̀sàrí lọ hánṣà yẹn pamọ́ lọ́sọ́ di wáìkì àti bẹ́ẹ̀kì tẹ̀sí ọ̀pọ̀ wọn wọ́n lọ hà èdè wọ́n bèèrè pé kalẹ́lẹ́dà ni alẹ́lẹ́dà mi alẹ́lẹ́dà mi rọ́bì àlá ọwọ́ àhà à ọgbà gbé ẹ̀ tó bá sí lọ́hùn nìkan tó bá mẹ́bọ mẹ́sìn tó bá díjọ́ ìwọ̀n máa gbàgbé àdáwò débi sẹ́yìn báyìí ṣíríkù làwọn èèyàn fi ń sayọ̀ ọrọ̀ ọdọ̀ mi ìtọ́ lápá lẹ́sẹ̀ bí àjẹ̀nẹ̀kú ọ̀sán tó lẹ̀kẹ́ wèrè lọ́wọ́ ló sùn mọ́ ìyẹn wà gún bẹ̀rẹ̀gbẹ̀rẹ̀ báyìí wọ́n ní kí ló dé olólùsàn ní orí yá wá dà ó. Ìjọba tẹ́lẹ̀ dẹ̀rẹ̀ náà yíwọ̀ dúró báyìí ẹ̀rọ obìnrin náà yóò so mẹ́sẹ̀ yóò so máa pa yóò so mọ́rùn yóò so mọ́rùn ọwọ́ ọba mẹ́bọ mẹ́sìn ó tún bèrè pé kí lẹ́sìn rẹ mọ́ dínù ní wọ́n bá sí Islam nìkan náà dáhùn pé dínù yà lè Islam ẹ̀sìn mi ní Islam ó tún àwọn ọmọdé àtẹkùlù fi hàn án rọ́jù kí lọ fẹ́ sọ pa arákùnrin yìí ẹni tí ọba sọ pé ṣèbí súnà ni alákùnrin mi ò ṣe súnà mùsùlùmí lè ní ẹni fóun bá ń tẹ̀lé súnà ń tiẹ̀ Ọgbẹ̀rẹ̀ ọlọ́dà alùsùlẹ̀ àwọn oníṣòkòtò tó pé àtẹ́ ní ọba ọ̀. Ádá ni wọ́n sọ pé ọba. Ìwọ́n náà bá mérú pé èmi ọlọ́dà oníṣòkòtò tó fẹ́ o. Islam ní fẹ́jẹ̀ ní ọ̀fẹ́ sí súnlẹ̀. Ó sọ pé ṣe Mùsùlùmí náà nìyẹn. Nítorí pé Al-Islam huwa súnà ọ̀sùnà tó. Ìyà Al-Islam. Islam ni súnà, súnà ni Islam. Kò sí yọkú láàrin ara wọn. Islam tá lábà wá sí islam tí ó fi jọ aláwó ẹ̀dá wọn anẹ́bì ni ojú súnà náà nìyẹn kí ni wọ́n ń dá àárá àmúta ń sọpá sí súnà sí ẹni tí ọba ṣe súnà tó fi wọ sàárè tọ́ba ní kí lọ́fẹ́ sọ fún arákùnrin tọ́ba ní ah, ha ha ha ha lá àdìrí ha ha ha ha lá àdìrí àwọn náà wàá gbé kú mọ̀ wọ́n ó kó bò ó gbé ní ẹgbẹ́ tí wọ́n bá pa bó báyìí igbe tó bá ti pa báyìí gbogbo ẹ̀dá ọlọ́run ní ọ̀gbọ̀n àfàlùmọ̀ láti ẹnu ìlọ́wọ́. wọ́n àgbẹ̀ pé ládàá ẹ̀ta wà látà láwùtà ọ̀pọ̀ òòtù mọ̀ nkẹ́kẹ́ ọ̀tà nkẹ́kẹ́ ọba kókó mọ̀ yẹ bọ̀. ẹ̀rí ààrẹ yìí tí yẹn bá wá sí àwọn pálapàla kan gbogbo àwọn máa ń sọ mo lọ bá dé ọ̀sùn wọ̀ mí wárọ ní ní bárí ọjọ́ tó pẹ́ láàlú bẹ́ẹ̀ nígbà tí wọ́n sàárè kan bárísà kò bẹ àfọlùkù di ayé àtọ̀run ní inú sàárè ìbẹ̀ làwọn ẹni ni wọ́n wà jẹ́ òkúta sí àrùn ní wàrà ìhìbí àní àmọ́mọ́ ìdẹ́wájú wọn. ẹni tí bá ń tọ̀ sí ègbò ìhòòhò rẹ̀ ló di àtàrí ìyẹn kọ́mọ̀ sáwọn obìnrin lára ìrìn mí ìtẹ̀ lérò bá yọ́kàn fọwọ́ bu akọ ìyàwó báyìí yọ́ máa tọ̀ ní àyà àyà ewúrẹ́ ọkùnrin mìíràn òun ní ọjọ́ kìíní ta rí ìbò dé ìjọgà ń bọ̀ láti Ìbàdàn aláìsàn bá lóun fẹ́ tán wọ́n wá nílò ọ̀tọ̀ àhá ọkọ̀ ojú ẹ̀dà àwọn obìnrin báyìí ni ló gbé kìíní ìdání ọkùnrin yìí sì dá lóhùn ó ní ìtọ̀kọ̀ wá nì ah, ìtọ̀kọ̀ wá bò sí fàdúgbàlá sí ìtọ̀kọ̀ wá ń kọ́ mọ́lámù tó kéde yìí ó ní ìtọ̀kọ̀ wá nì lọ́pọ̀ kí gbogbo orúfẹ́ ẹni tí ó gbòòrò rẹ̀ gbà tí tọ́ ní ti àbárẹ̀ ẹni tó tọ̀ sí tọ̀ dá lára rẹ̀ tó fi wọ́sọ sí àmọ́wọ́sọ kò sí ní ti àtàrẹ̀ ẹni tí ń jẹ rìbá yóò di àtàrẹ̀ kò sí burúkú sẹ́rẹ̀ yóò di àtàrẹ̀ àwọn tí máa ń parọ́ irú ẹ̀yin tẹ́ ń parọ́ sáyé lu kára tó bá ti gbé rọ́ta irú ìkàlẹ̀ kò sí pé wọn ò ní ti bọ́ ó di àtàrẹ̀. ọ̀yọ́mùsí bí nàmímà. Akẹ́nà ẹni tó ṣe yí pé kẹ́kẹ́ ò ṣe ọkẹ̀ jáwé lọ́sẹ̀ Ramadan náà yóò di àtàrí. Àwọn tó ṣe àtàrí tó ṣe lọ. Àwọn tó ṣe ní kẹtàrí. Ẹni tó kú sójú ogun, ẹni ó kú sí gbòdì ogun, ẹni tó kú bàbá aláta lójoojúmọ́, ẹni ó kú jọjúmọ́. À sọ pé ọlọ́pàá rẹ̀ jọ́ ni o. Mọ́lọ́ ń pa ó sí Júmọ́. Òní di àtàrí. Ọlọ́run ni ọ̀mí wára ihe ń sáfún إلى يوم يبعثون ومن ورائهم برزخ إلى يوم يبعثون níwájú wọn bàrìsáfù ń bẹ ńbẹ̀ bàrìsáfù látijọ́ táwọn èèyàn ti fún wọn bẹ ní bàrìsáfù látòrí hábílà wọn làkọ́kọ́ ẹni tọ́kọ́ kú lórílẹ̀ àwọn bàbá ń sì sọ ní wọn kẹ́lá tọ́jú ànẹ́bí adámọ́kù kí sí ànẹ́bí adámọ́ lọ́kọ́kọ́ mú ọmọ rẹ̀ hábílà lọ́kọ́kọ́ kọ́bílà lọ́pá nígbà tó ń já bíyàwó ètò tó wà lẹ̀ ife ìbejì kẹ́yìndé rẹ̀ o kò gbọ́dọ̀ fẹ́ fẹ́ àti kẹ́yìndé ò lè fẹ́ra wọn ṣùgbọ́n bejì ní ìtọ́kẹ̀lé wọn tó já búrò wọn lè jọ fẹ́ra wọn kọ́bílà wa yarí pé ìtí wọ́n pẹ̀lú òun ló fáìn kì í yàn fáìn ìtùtọ́ wà lẹ́ẹ̀dì gbé tó yí olóhùn ọgbà ọdẹ ẹmájé òun ni ìfin kankan ìjọsìn sọ́dọ̀ ọba dẹ́là hábílà òun lo àgbò wọ́n nìyẹn lo súnkẹ̀ ìmọ́lẹ̀ kan wá láti sẹ́nà ó gbàgbò yẹ lọ kí túnmọ̀ kọ́lọ́wọ́n bá gbà ìyẹmọ̀ ẹ̀ àwọn pa hábílà tó ń bá pa àwọn fẹ́ ìtún ọbí pẹ̀lú òun pa afẹ́tọ̀tọ̀ ti ẹ̀ náà mọ́ ló fi já sí pé fọ́ bílà òun ni àwọ̀lù máa ń kánẹ̀lì káfílà àkọ́kọ́ tó kọ́ pààyàn lórílẹ̀ gbogbo ẹni yóò tó bá tún pààyàn títí tí ó fi ti jọ gbé dàlùkẹ́yà mọ̀ kọ́ bílà máa ní kọ́míṣẹ̀ bẹ́ẹ̀ obìnrin pé láti ìgbà táwọn èèyàn ti ń kú látòrí hábílà ẹ̀ lórí àtẹ́bí áádà àti gbogbo àwọn tó ti kú lórí bàbá tẹ̀rín àti ìyá rẹ̀ tó ti kú àwọn tó ti kú bíi one million years sẹ́yìn wọ́n bẹ nípa rẹ̀ káàkù. Ọ̀mí wọ́rọ̀ ihìn bàbùsàkú nílà ayáwó mi yóò bẹ àkú. Ibẹ̀ ni wọ́n wà títí díjọ́ gbẹ̀ndà Alkiyama Alibarusaku Muhammadu Kaab. Bọ́lá oní àwọn onímọ̀ tí bẹ láàrin ayé àtọ̀run, wọn ní jára ayé tí wọ́n máa jẹ tí wọ́n máa mú wọn ò sì ní jára lè pè á mọ̀ wọ́n máa gbẹ̀sán sẹ́ wọn. gbogbo èyí táwọn bàbá wa máa ń gbìyàn irọ́ ní èyí ó bá lè jọ àlàdé sí ọgbà ẹja pọn mi sínú àmù ìjẹ́ kí ló dé bàbá òun wà lóhùn yóò dúró mi bàbá ò ní mú mi àwọn ti lọ́n tí wọ́n nìyẹn àrùsákò yẹn ń tán fi pè é bẹ́ẹ̀ náà nìyẹn ènìyàn jára ayé kọjárọ̀ ara ayé yóò jẹ yóò mú ájọ máa ṣe máa ṣe jọ́ǹtẹ̀

إلى يوم يبعثون ومن ورائهم برزخ إلى يوم يبعثون Ọlọ́run halẹ̀ mọ́ wọn ní pé wọ́n máa jìyà níbẹ̀ yẹn díjọ́ ìgbéǹde àlùkìyámà ni wọ́n ní ẹ̀wọ̀n ní gbó ìyà ni wọ́n sá máa jẹ́ Ọlọ́run máa jẹ wáyà níbi ọmọ ìhábẹ́ ẹ̀ṣàdọ́ Allah ìlàhà ìlà àti àkùnrin